uh, Mr. Àyànkúnlé onílù K1 ọ̀rẹ́ mi dáadáa kí ló dé tẹ̀ dúró sójú kan wàláì mo fi ọlọ́run búra téèyàn bá ní gbogbo pin tí ń bẹ lẹ́yìn ju òun lòun ọ̀yọ́ yọ̀yọ̀ ẹ̀yìn ju ẹ̀ mà èèyàn lè win ní battle kó lọ èèyàn lè win ní war kó lost battle mo gbéra ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn pẹ̀lú àṣẹ Council for Islamic Preacher àgbájọpọ̀ àwọn àfọ́ oníwàásí ilẹ̀ Yorùbá láti wò pé bóòlù àláfíà ṣe fẹ́ jọba láàrin aláàjì Wàsíù Àyìndé àti onílù rẹ̀ àwọn nǹkan méje kan bẹ tí ń fa Islam sẹ́yìn nílẹ̀ Yorùbá tí ń padà mention ọ̀kan nínú ẹni tí mo fẹ́ sọ yìí àwọn tí wọ́n jẹ́ celebrity tí wọ́n jẹ́ orúkọ mùsùlùmí àwọn kan jẹ́ apá kan ẹlẹ́bọ apá kan Islam àwa kan fẹ́ kó jẹ́ pé original Islam nìkan ńlá nílẹ̀ Yorùbá gbogbo àwọn yìí láti pàtì à ń pa wọn tí mo ti ṣe wá sí yẹn bí oṣù márùn sẹ́yìn tí mo ní gbogbo àwọn ọmọ tí ń dórúkọ mùsùlùmí tí wọ́n ń kọrin ẹ fà wọ́n mọ́ra ń bẹ́nu wọn tí ó padà wá islam original bẹ́ẹ̀ bá lùsì wọn ẹ̀ lùsì wọn fáwọn ọ̀tá islam wọn á lò against islam tí kankan ò dẹ̀ ní ṣe. mo wá lọ bá nílé ó wùwà dáadáa ó pọn mi lé pọ̀ èyàn á rò pé mo jù báyìí lọ níjọ́ náà lọ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo lọ bá nílé ẹ̀ ní fẹ́lẹ́lẹ̀ àti kọ́kọ́ sọ̀rọ̀ lórí fóònù kí ló ṣẹlẹ̀ gan-an fi pọ̀ tó báyìí ayé ò le tó báyìí kì í ṣe gbogbo ẹni tí ń pariwo sọ̀pọ́ọ̀tì èèyàn lórí íńtánẹ́ẹ̀tì ni a fi fẹ́ràn èèyàn tí tálíkà bá ń bá alágbára jà ariwo ọ̀pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì nítorí pálágbára yẹn ni a fẹ́ kówó kì í ṣe pé majority ò support tálíkà yẹn o ìbínú talágbára yẹn ni bóyá wọ́n ti jọ fa àwọn nǹkan kan oríṣiríṣi sẹ́yìn tí wọn ò rí fẹ̀yìn lélẹ̀ wọn á wá wò pé ta lá lò mo sọ fún níjọ́ náà lọ́hùn ẹni tí wọn bá torí ẹ̀ fagbọ̀n kì í dúró jẹ́ nǹkan kan dá mi lójú onílù tó bá lùlù fọ́ba bí ìgbà obìnrin bá fẹ́ gbajúmọ̀ ni obìnrin tó bá fẹ́ gbajúmọ̀ tó bá kọ gbajúmọ̀ sílẹ̀ kó tó rí ọkọ fẹ́ ọ̀nà òjì yóò lérò pásàsì ni kì í sàsàsì gbogbo bí ọba dé ìyàwó lágbájá mọ̀ nù á dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ àwọn èèyàn á tún kọjá wọn á tún forúkọ gbajúmọ̀ yẹn pé fúnra ọkùnrin yẹn ní àníwò wàhálà ìfẹ́ pọ̀ ju ayé mi lọ wide everywhere òun ti lẹ orúkọ lágbájá mẹ́ẹ̀ lára ni ló fi ṣòro láti fẹ́ gbajúmọ̀ ìjọ tó bá kọ̀ sílẹ̀ á difficult láti rí ọkọ mi bẹ́ẹ̀ náà lẹni ọba lùlù fọba ó kù ẹni tó kù tí ó tún lùlù fún lẹ́yìn ọba ẹni ọba jẹ odidi màálù ó ti dópin ó ti ó ti dópin ẹran jẹ mo sọ fún ọmọ ìyá mi ẹníjọ yẹn yá yẹn jọ ọ̀rọ̀ yìí máa pe aláàjì wá síwá ìdè máa bá wọn mo bá kúrò ńbẹ̀ mo pe mayegun mo pè wọn lórí fóònù a soro fun odidi bi thirty minutes wọ́n bá mi ágì wọ́n gbé mi sọ́tún èmi náà gbé wọn wọ́n gbé mi sọ́sì èmi náà gbé wọn mo fi ọ̀rọ̀ ọlọ́run kọ́ wọn lọ́rùn at the end of the day wọ́n submit wọ́n ní sheik tó bá jẹ́ pé ní ti gbogbo ẹ̀yin àfáàlẹ̀ fenu. fẹ́ nu mo gbà pé ní tọ́lọ́run fẹ́ ni ọmọkùnrin yẹn sẹ̀mí tó pọ̀ ó ṣeé se kémi náà sẹ̀ kí má mọ̀ bẹ̀ tó sẹ̀mí lélẹ̀ tó pọ̀ ìgbà tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò orí íńtánẹ́ẹ̀tì kọ́ láti bẹ̀rẹ̀ wọ́n wá sọ fún mi wọ́n ní tọ́lọ́run bá ní kó lè gbọ́ tó ìjà parí mo wá sọ fún wọn mo ní bàbá amáyégún látàsìkò yìí lọ ẹ má sọ̀rọ̀ yìí má lórí íńtánẹ̀tì ẹ má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ kódà fọ́tò tèmi pẹ̀lú ẹ̀gán yà níjọ́ yẹn mi ní pósìtì ẹ̀ torí àfẹ́ káwọn èèyàn ó mọ̀ pé à ń gbìyànjú àlàáfíà kálàáfíà ò fi jọba kódà níjọ́ yẹn wọ́n tún kọ orin aláàjì síkírù àyìndé wọ́n tún kọ fún mi kí n lè bá a mọ̀ pé wàásì yẹn wọ̀ wọ́n lára wọ́n ní ìwọ náà wàá búra wàá búra ìwọ náà wàá wàá búra wàá ṣe pé bí ìwọ ò bá sẹ́mi rí wọ́n kọrin yẹn gan níjọ́ náà mo wá padà sọ́dọ̀ ọmọ ìyá mi àyánkúnlé bó la fẹ́ rìn tálàáfíà ò ṣèjọba ó lóun fẹ́ dọ́dọ̀ bàbá wa sẹ́yìn lọ́la mo ní kò sí ní tó burú bẹ́ẹ̀ bàbá tèmi náà la sẹ́yìn gbogbo ọba alẹ́ yorùbá bàbá mi ni wọn tó bá ní kí n tẹ̀lé ẹ bàbá wa sẹ́yìn mo rẹ́dì àdọ́dọ̀ ó lọ sọ́dọ̀ bàbá wa sẹ́yìn ó dẹ̀ ṣe dáadáa bàbá wa sẹ́yìn gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní kàdàmú ọba dáadáa ni bàbá pè mí lórí fóònù wọn ni kó pè mí mo bá wọn sọ̀rọ̀ inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá sọ fún mi wọ́n make request kan tàbí méjì tí mi ní mention lórí internet mo sọ fún wọn mo ní kábíyèsí ìyẹn ó le díẹ̀ nítorí ìdí tó pọ̀ ẹjẹ́ àwọn náà kábọ̀ ọmọkùnrin yìí jagun bí ó ṣe rí ẹ̀ nǹkan tó bá lérò pẹ́tọ́ òun ni kódà bí ó kì í ṣẹ̀tọ́ ẹ̀ká fún un tọ́lọ́n bá kádàrà pé wọ́n kọ́ntínú láti jọ máa lùlù ká kọ́ntínú bí mo bá dẹ̀ níjọ lùlù mọ́ ntàlájì bá fi ṣe láàánú kó máa fi jẹun ayé ẹ̀ lọ now over sixty àbí sáwọn onífújì kéékèèké lókùtọ̀ fẹ́ lo sabato máa lùlù fún gbàǹtọ́lọ́n bá ní kọ́ jẹ́ tọ́ ẹ èèyàn máa ń ṣe bí ẹni gọ̀ nígbà míì kó orí ẹ̀ ó lè bà tẹ́ lọ́wọ́ mo sọ fún bàbá wa sẹ́yìn jọ́nà lọ́hùn mo ní bàbá wa sẹ́yìn mi ìdílé aláàjì wá sí àyìndé rí mi ò ń dẹ̀ ń sàfà tó máa ń tojú bọlé olórin nítorí ká lè fún ní nǹkan èyí tọ́lọ́run ṣe fún mi tó mi lóore mo sọ àwọn òdodo ọ̀rọ̀ kan tó korò fún Alhaji Wasiu Ayinde tí mi lè sọ lórí íńtánẹ́ẹ̀tì òdodo ọ̀rọ̀ tó korò ni koda mo sọ gan mo lérò pé wọ́n á dà síbi inú ni bẹ̀tì wọ́n gbà sára wọ́n gba òdodo yẹn wọ́n gbà sára èyí tó kéré nínú òdodo yẹn ni pé tó bá jẹ́ pẹ̀yìn lọ́lọ́run fi sípò rẹ̀ tó ń fẹ̀yìn sípò yẹn kí lẹ fẹ́ ṣe fọ́lọ́run tó jẹ́ pẹ̀yìn lẹ̀ ń lùlù òun ní kọrin kí lè fẹ́ kí lè fẹ́ bọ́lọ̀ nfa gánà kí ló dé tẹ ẹ yọ sàká ẹ yọ sàká ọlọ́run látara ọmọkùnrin yìí máa sọ fún bàbá wa sẹ́yìn mo ní ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o láti ọdún méjì tarakùnrin ti kúrò lọ́dọ̀ Wasiu Ayinde bóyá ló mọ̀ pé èèyàn kúrò lára òun o bóyá ló mọ̀ pé èèyàn kì í ṣe pé Wasiu ní bẹ́ẹ̀ Máyégún ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ bá mi wá kiri ẹ ẹ bá parí ìjà kò bẹ́ẹ̀ níbọ̀dí o ó ti ju ọlọ́run ní o ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó lè ti jù ká tètè panẹ̀ bí ó bá yégun ọ̀bá sànú onílù ẹ̀ ọlọ́run kápá àti sànú ẹ̀ níbòmíì bẹ̀tẹ̀já play role tiwa nígbà tá à ń bẹ láyé torí ìgbà tá à ní sí mọ́ kán lè mọ̀ pé a play role tiwa a gbìyànjú tiwa inú bàbá wa sẹ́yìn dùn wọ́n wá sọ fún mi wọ́n ní mo yọ̀dá rẹ̀ ẹjọ́ lọ rí ọ̀gá rẹ̀ kẹ́ ẹ dẹ̀ fi orúkọ mi jẹ́ tẹ́ ẹ bá dẹ̀ dọ́dọ̀ ọ̀gá ẹ̀ kó pè mí kájọ sọ̀rọ̀ tọrọ mọ́ mi ni èmi ni mo bì bó ṣe yẹ kó bá dáadáa ó ṣe lórí ọmọ ìlú ẹ̀ bàbá wa ṣe ń ṣe bẹ́ẹ̀ níjọ́ náà lọ. ọjọ́ wo la lọ ó láàárọ̀ la ọjọ́ yẹn ni mo ní wàásí Ramadan lecture ti bàbá Tinubu ní Àbújá tí ìyálọ́jà organize pẹ̀lú ògo Ọlọ́run ó yẹ kí n ti lọ bọ́ọ̀dù láti aago mẹ́jọ àárọ̀ mo ń retí kí ọmọ ìyá mi yìí ó dé kí n wá lọ bọ́ọ̀dù látẹ̀kọ̀ ọwọ́ ọ̀sán gbòjẹ́ pé wàásí wọ ìftáàrù ni mi ò rí títí tó fi di aago méjì mẹ́ta ọ̀sán lèmi bá lọ bọ́ọ̀dù pé tó mi ò lè mẹ́sẹ̀jì aláàjì Wasiu Àyìndé mọ́ pé àwa àwa mẹ́ta la jọ ń gbìyànjú lórí ọ̀rọ̀ yẹn aláàjì mèrèǹgè nìbàdàn aláàjì ẹlẹlẹ nìbàdàn àwa mẹ́tẹ̀ẹ̀ta tó wá wò pé kí n la tún lè ṣe kálàáfíà ó fi jọba tí ò bá gbà kálàáfíà ọjọba ẹjẹ́ àfi wọ́n lẹ̀ kán jọ yanjú ara wọn mo sọ fún bàbá wa sẹ́yìn orin yìí ọ̀dà ẹjẹ́ àfún ní oṣù méjì kára yóò fi kọ́ tọmọkùnrin yìí bá jáde lẹ́yìn oṣù márùn tó tó sọ the same thing ayé ò padà sọ fún pé ṣé wọ nìkan ni ìwọ náà gbọ́dọ̀ wá nǹkan mi ìwé ah gbogbo wa ti bú lọ kí ló dé tí wọn náà ò dákẹ́ ní Yorùbá fún máa ń sọ pé ẹbí alọ ẹbí alọ níta ń tàbọ níta náà ìjàpá ló lẹbi alọ tó bá dàbọ̀ yóò di tànẹ inú ta lọ àlọ Yorùbá ìjàpá ló ìjàpá ló mú ànẹ ànẹ ẹ jẹ lówó onígbèsè lànà ẹkọ sanwó láti bí ọdún kan ó wá lóun ọfà ní òun ṣẹ̀sìn ó wá lọ dè mọ́lẹ̀ lójú ọ̀nà ọjà níjọ ọjà gbogbo ẹni tó wá ń lọ ni wọ́n ń bá ń bẹ̀ náà ah ah ṣé owó àtijọ́ yìí lọkùnrin yóò san ah àná búlà náà yìí ó kálukú náà ń ṣépè fún jọ́nà lọ ní ọba lọ ọjà nígbà tí wọ́n ń tọjà bọ̀ wọ́n tó wá bá àna ìjàpá lórí dídè náà àwọn ń sọ pé ìjàpá sí ọkùnrin ni ó ní kò ṣẹ̀ṣẹ̀ míì kò tí mi lówó ni wọ́n ah eléyìí bú ni wọ́n ìjàpá yìí ah ó ti dè mọ́lẹ̀ látàárọ̀ ló fi já sí pé ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ la fi ń ṣàyè o àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára gọ̀fẹ́ ní tó jù ẹ́ kò lè soríire ọmọ ìyá mi àyànkúnlé ọ̀rọ̀ yìí tí ì late láti parí mo sì mọ̀ pọ́lọ̀ ń parí ẹ̀ èmi ò ní nǹkan kankan tí mo fẹ́ gẹ̀ẹ́nì láàrin ọ̀rọ̀ yìí mi ò ní má ká gbà lọ́wọ́ alájí wá sí àyìndé tó bá fún mi màá gba ọbẹ̀ tí mi ò tọrọ ẹ̀ mi ò sì tọrọ one penny bẹ́ẹ̀ tí mo wọlé àyànkúnlé mo rí i pé kò ní nǹkan ní ìláyé tó ju ìlú lọ mo rí bó ṣe fi ìlú dírẹ́sì inú ilé mo rí àwọn kọ́kọ́rọ́ ìlú tó tò jọ sínú basket mo rí ìyàwó ẹ̀ pé ọmọlúàbí níyàwó yìí mo rí àwọn ọmọ ẹ̀ bí wọ́n ṣe wá ṣàpọ́nlé mi mo wo gíláàsì ẹ̀ tí àwọn kan tí wọ́n ní wọ́n sọ̀kòbà tí wọ́n fọ́ gíláàsì ilé ẹ̀ kódà mo sọ fún mo ní màá tó gbogbo gíláàsì yìí ṣe òun ló ní ah bàbá ẹ má dàn wò ẹ má dàn wò ó ti tán náà nìyẹn mo jẹ́ kó mọ̀ níjọ́ náà pẹ́ni tó bá jù yàn lọ náà ní rẹ̀ yàn jẹ́ ọlọ́run ó gbé wọ náà dépò ńlá yóò padà hàn sí wọn náà pé àsìntì ń jáyé ni kò wá tí late a sì parí ọ̀rọ̀ ìtọ́lọ́mbá kádàrà pé àwa la parí ẹ̀ ìjẹta àbíjẹrin ni mo tó receive call tí àyànkúnlé lòun wà lọ́dọ̀ bàbá wa uh, aláwáyè lẹ́yìn sẹ́yìn bàbá wọba kan tó nìyẹn ara àwọn bàbá tí wọ́n bí ni àwọn náà bá mi sọ̀rọ̀ mo sọ the same thing fún wọn àwọn náà láwọn yọ̀ọ̀dá ẹ lọ parí ẹ̀ àyànkúnlé ó tẹ̀lé yín ẹjọ́ wọ́n níbẹ̀ tí tí ń bà á lẹ́rù bàbá wa sẹ́yìn sọ bẹ́ẹ̀ wọ́n ní ká ẹ má dé bẹ̀ tán kán má wàá lọ sí ọmọ yìí léṣe mo sọ fún bàbá wa sẹ́yìn màá mú yàn lẹ́yìn délé aláàjì wàsíù wọn á wá fọwọ́ kan wọ́n jọ lu àwa méjèèjì pọ̀ ni gbogbo ayé ní ọ̀jọ̀gbọ́n tá a jọ ṣètìlé fijó lù lẹ́yìn mi ah, mi ò kéré náà àfàlẹ́ yorùbá o mi ò kéré torí pé àwọn méjèèjì dẹ̀ jẹ́ mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé Àyànkúnlé ti padà sí ẹ̀sìn christianity torí pé ụkọ méjèèjì ó kọ mùsùlùmí ni agbèrú ń lo interest emi ń lo interest Islamic Council for Islamic Preachers láfiwò pé ká wọ́n náà àlàáfíà laarin wọn ibi tá a bọ̀rọ̀ dé nìyẹn kí n má mo wa fi oruko Ọlọ́run Alhaji Wasiu Ayinde ọ̀rọ̀ yìí ò gbogbo eyin tẹ̀ ń kó sáàrin àwọn pasanta fi ya lé ń fún n anytime ẹwọ́ náà kálàáfíà òjọba láàrin wọn ni ó hàn nínú ẹjọ́ tán méjèèjì rò pé wàláì aláàjì Wasiu Àyìndé sì fẹ́ràn onílù rẹ̀ onílù rẹ̀ ròyìn aláàjì Wasiu Àyìndé omi dẹ̀ ń bọ́ lójú ẹ̀ àmì ìfẹ́ gidi tí ń sọ pé wàláì mo fẹ́ràn ọ̀gá mi mo fẹ́ràn ọ̀gá mi ọ̀gá mi ni ò treat mi dáadáa ọ̀gá mi ni ò ṣe dáadáa fún mi mo fẹ́ràn rẹ̀ mo lè kú nítorí ọ̀gá mi ọ̀gá mi ni ò tọ́jú mi mo sì tún bú ẹkún nù mo rí pé ìfẹ́ gidi ń bẹ láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ àwọn kan gọ sí ẹ̀yìn ẹnìkan láti má jẹ́ kálàáfíà ó jọba nítorí náà ọba tó ní wá yóò bá wa parí ẹ̀ àyánkúnlé onílù mẹ́sẹ̀jì mi ni tẹ́ bá lérò yìí pé èmi gẹ́gẹ́ bí aṣojú council for islamic preacher a sì láǹfààní àti dá sọ̀rọ̀ ẹ pè mí aláàjì Wasiu Ayinde ti ṣí gbogbo ilẹ̀kùnlé rẹ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ argument ni o kì í ṣe ìmídélé o wọ́n argue gan wọ́n argue tó lágbára tó jẹ́ pé tí ọlọ́run bá bóyàn ní brain tó sharp ni èèyàn nílẹ̀ defeat wọn at the end of the day wọ́n láwọn tijú Quran àwọn tijú ọlọ́run àwọn tijú oṣù ramadana ọmọ ìyá mi àyànkúnlé ọlọ́run fún wa lọ́rọ̀ ìparí o kí ramadana yóò tó lọ èmi ń bẹ ń bí mo wà yí lóòótọ́ lamẹ́ríkà bẹ́ẹ̀ táwọn èèyàn mi yòókù ń bẹ ń lé ó dẹ̀ ṣe é ṣe kémi náà wọ nàìjíríà padà ń jẹ ọdún ẹ já parí ọ̀rọ̀ yìí bí ọdún bá ti lọ tí ramadana bá lọ tí àyíndé bá gbàtà padà tó bẹ̀rẹ̀ orin oríṣiríṣi tí ń jù ta ọlọ́run ní í ṣe wá lẹ́ni ìgbàgbé ò ní dẹ́ni ìgbàgbé ẹni àgbéga lọ́lọ́run ó ṣe àyànkúnlé ọ̀gá láyé ó rí gbàlù ó ráyé ṣe ayé ò ní sin tọ́ sí ẹ lára àwọn ọmọ ẹ ó yàn ó ibi tó lérò pé o lè rí dáadáa dé láyé ó rí dáadáa jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ bàbá Ati a ti gbà fún wọn à ń Ramadan mo bẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ díẹ̀díẹ̀ lọ̀rọ̀ alágbára kì í sọ̀rọ̀ tán alágbára kì í bínú tán ẹ rántí pé bọ́ba yẹn bá jẹ́ Christian jù bẹ́ẹ̀ lọ ọba ni kódà bó ní kéèsì ní kóòtù ọba sì nílé ni ẹni téèyàn bá jà tó dákẹ́ tí ń wòran ó burú jẹni tó jáde tó sọ̀rọ̀ lọ o ẹ jẹ́ ká fọgbọ́n ṣe ẹ já fún ọba ní rìspẹ́ẹ̀tì ọba níwọ̀n ìgbà tó jẹ́ pò náà lọ́ba tá a mà lásìkò yìí gbogbo tó lọ́jú yìí is something ń lè yanjú kò tí ì lè kọjá tó lè yanjú ọ̀rọ̀ ẹnu lọ́mọ ádámù fi máa arrest èèyàn o majority ẹni tí ń pariwo lórí internet ẹlòmíì ò ní interest kan mo ti sọ́rí bí wàásí kan tí mo ṣe kọjá pé kí ló dé àwa mùsùlùmí tó jẹ́ pé ẹni tó bá láyà tó lè látàkì eléyìí sọ̀rọ̀ sílẹ̀ ó lágbà pé ń la fa gidi abaa idran ila sabili rabbika bil hikmatin wal mu'izatin hasana call unto the way of your lord with wisdom and good admonition ọmọ ìyá mi ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ó yé yín ju tí mo ń wí yìí lọ ẹ rọra yín fáwọn tó yẹ kẹ́ ẹ fún bọ́tà bá pọ̀ jù èèyàn máa múnú ọ̀tá sọ̀rẹ́ ni àdìjọ́ òpè a máa pọ̀tà o ọmọ ìyá mi ìmọ̀ọ́mọ́ Ògbómọ̀ṣọ́ igi súnmọ́gi lòbọ́ fi ń pera ẹ̀ lólókìtì bí ọ̀bọ òsì tígi bá dìnà síra wọn ẹ mọ̀ lọ́bọ̀ fi segi tí wọn bá ti sí wa kò ẹyọ ọ̀dà fún wa kárìjà ìparí bàbá wa sọ̀hún lẹ̀ ògbómọ̀ṣọ́ káábíyèsí ẹ̀mí yóò gùn ale e ẹyọ ọ̀dà fun wa kárọ̀rọ̀ ìyanjú fún wa kárí yín bá sọ̀rọ̀ council for islamic preacher à ń bọ̀ wá sílùú ògbómọ̀ṣọ́ lẹ́yìn ramadan wa ibi á fan bàbá rọ́bítà lábọ̀ kódà bá ìgbésẹ̀ yẹn rán wa nígbà tá a ti wà pẹ̀lú wọn yẹn á mọ̀ fún wọn ní respect pé àwọn náà ni wọn wa ìmọ̀ràn tí wọn bá dẹ̀ fún wa a gbọ́dọ̀ tẹ̀lé nítorí náà council for islamic preacher a ní gbogbo àfáà tó jó ní wàásí ẹ kí n sọ pé fifty percent àfáà tó jó ní wàásí ilẹ̀ yorùbá ń ló wà níbẹ̀ bàbá wa sọ̀hún ilẹ̀ ògbómọ̀ṣọ́ ó máa ń fẹ́ já sísọnù nígbà míì bí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ ẹ̀yin àgbàlagbà lẹ́pọ̀wé a kì í jorí ìmọ̀dò a sì máa ń jorí ìmọ̀dò a kì í dáwùjọ pọ́npọ́ ni a sì máa ń dáwùjọ pọ́npọ́ èèyàn mọ̀ wọn ara ẹni ọwọ́ pé ẹ ti jẹ́ lẹ́sìn Christianity yẹn àtàwọn tó ṣẹlẹ̀ kẹ́ ẹ tó dórí ipò ọlá mo mọ̀ pé ní ló jẹ́ kẹ́ ẹ dákẹ́ ọba tó ní yóò dúró tì yín ọba tó ní yóò dúró tì yín ẹ dákun ẹ yọ̀ọ̀dá fún wa karọ́rọ̀ yíyanjú á gbìyànjú ẹ̀ bọ́lọ̀ ń bá kádàrà pé lọ́dọ̀ wa ni ó ti yanjú tó bá dẹ̀ jẹ́ pé lọ́dọ̀ kóòtù àtijọba náà ni ó ti yanjú ọlọ́run ní jẹ́ kí islam ilẹ̀ ògbómọ̀ṣọ́ ó bàjẹ́ ìmáàmù ògbómọ̀ṣọ́ khutba yín máa ń tù yàn lára khutba yín máa ń nítumọ̀ nínú ayé pẹ̀tẹ̀ kọ̀ọ̀kan ẹ máa dẹ̀ díẹ̀díẹ̀ tó bá ti lé jù ń gbà míì náà gbogbo àwọn tí wọ́n ń pariwo sánà lẹ́nìí wọ́n lè padà wí nǹkan míì lọ́la ọlọ́run ní jẹ́ káyé wí tí ọ̀dà nínú ayé yín mo fẹ́ràn yín mo wá fẹ́ràn gbogbo àfáà tí ń bẹ nílùú ògbómọ̀ṣọ́ nítorí pé màmá tó bí èmi ọmọ ìlú ògbómọ̀ṣọ́ nìyá mi Ògbómọ̀ṣọ́ ni ìyá mi ò dẹ̀ fi Ògbómọ̀ṣọ́ ṣeré dọ̀la tó bá fẹ́ kínú ẹ̀ ó dùn rán létí orin ìlú Ògbómọ̀ṣọ́ bó ṣe darúgbó tó ìsìn lórí tí ó mọ jó yìí ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ Ọ̀yọ́ Aláàfin ò ní dàrú Ìbàdàn ò ní bàjẹ́ láéláé Òkè Ògùn ọmọ bẹ títí láé gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ state tó fi dé Bàràpá gbogbo alámọ bẹ nínú àánú Ọlọ́run Gomina ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú nígbà tí àṣeyọrí tẹ́ ń ṣe bọ̀